الحمد لله الحمد لله الذي أحل الطيبات وحرم الخبائث داعما وفقيا ونعم الإسراف والتكبير أحمده سبحانه وتعالى واشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا ونبينا محمدا عبده ورسوله خاتم الأنبياء والمرسلين وعلى آله والمحسنين وأصحابه العافين المسلمين وكل من سار على نهج القويم والصراط المستقيم إلى يوم البعث أما بعد عباد الله اتقوا الله تعالى حق تقاته ولا تسرفوا إن الله لا يحب المسلمين في بعض الجمل الماضية أمرنا إلى مشاكل الحياة وطرق السبيل في التعامل معها ثم تقرب حديثنا إلى الطفل وقدراته في المجتمع وأطلقنا في الجمعة الماضية حديث حول القبر وبالتدريب الفكر في هذا المقام المبارك في هذه في هذا الوقت الميمون الحق ولا معرفة القلب لأن من عرف نفسه ما يعرف والإنسان يفكر العقل في آياته ومصائب ومشاكل نفسه إذ لا يدخل إلى حدك وقلبه ويلقي نفسه في التهلكة قال تعالى ولا تشركوا بأهليكم ما تهلكا واحسنوا إن الله يحب المحسنين سورة البقرة الآية الخامسة والتسعون بعد المئة عباد الله وإن الناس أسماء من الفقراء ومن الأغنياء وأحكار ومرضى وكفار ومؤمنون وما إلى ذلك من الأسماء قال سبحانه وتعالى أمن يحكمون رحمة ربك نحن قضلنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا هذا المرفقات درجات ليستغنى بعدهم بعد سخريا ورحمة ربك خير مما يجمعون سورة الصخر الآية الثامنة وثلاثون وقل جل شأنه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانني سورة الفجر الآية الخامسة عشرة إلى السادسة السادسة عشرة وقال عز وجل إن ربك يبدو رزقا من يشاء ويخرج إنه كان بعباده خبيرا بصيرا سورة الإسراء الآية الثالثون عباد الله وإن الذي خلقكم أزواجا داعي إلى البذل هذا قدر الطاقة قال تعالى ولا يسد رجلك مجلولة إلى عنقك ولا أن تتوى كل القصد وتقصد مجنون مذكورا سورة الإسراء الآية تحسنة والمسكرون وقال أيضا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان منهم ذلك قرآنا سورة الفرقان الآية الثانية والسكون فإنما ضرر الإسراء وتجاوز الحد المتعددة في هذا الأصل إليك وهمه أفضل إن إقامة ولاء والاحتفالات ووليمة النساء والحقيقة والوكيلة والنقية والعز ووليمة القرآن والنساء وأفضل تخرج ونجاح تكلف كثير منهم ما لا يسيقون من إقامة هذه الاحتفالات وأوضوا أنفسهم في الغزة والقتل المسلم والمعاناة الأبدية ظن منهم ابتلاء الفرح والبشاشة قال تعالى ولا تعتدوا إن الله لا يحب المعتدين ثانيا تعقيد البيت الأصل في آخر البيت الإباحة قال تعالى قل من حرم سنة الله التي أخرج العباد وبالقياس من قل للذين آمنوا في الحياة الدنيا قالوا يوم القيامة كذلك نفسر لاياتنا قوم يعملون آية سورة الحرام الآية الثالثة والثلاثون وقال أيضا يا أيها الذين آمنوا لا من الناس ما أحب الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين سورة الماده الآية التعبية والثمانون عباد الله وإن على معرفة قول النفس ضائع ضائع ظهورا عجيبا في اتجاه المركز واختيار الكبار وترفاع أبناء المدارس والمصالح وفي الأكل والصدق وكثير من مسامات الحياة متساوية بالآخر قال تعالى وربك هذا يدير السماوات والأرض ولكن من المال والمسكين مع بعض وآتيناك عبد سورة سورة الإسراء الآية الخامسة والرسول بارك الله لكم في القرآن العظيم ونفعل الله وإياكم أتقي الله ọba tí ọpẹ́ irú bàbátá ọba àkọ́kọ́ tí òkú tó sáájú ẹ ọba àjọyìn tí òkú ọba àlejò wọn lẹ́nu rẹ ọba gbére ọba láéláé ọba tí òkú ọba tí àwọn ọba tó yìí òun náà ìjọba tó tó wa láti túmọ̀ sí ó kọjá bí abúlé ìgbéláyé lójúmọ́ òwe àtẹ̀lẹ́ ọ̀pọ̀sáàlì ọ̀nà àádá túmọ̀ òwe ọlọ́mọ ti lápò ọ̀pọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ìròjà ti láyé já pé bí ọlọ́run bá ti fẹ́ já pé ìròjìkòló já pé ìròjì ara àájá ara jẹ́ kí wọ́n wá dùn ìjọba àwọn ìrọ̀lọ́run wa ọ̀pọ̀ tó yẹ kí àwọn ọ̀pẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ yẹn ń ṣe kí kó so ojú kó mo dúró ní kó sara lóore òun náà ló ti lẹ́tọ̀ọ́ ọba tí a mọ fẹ́rẹ́ fún òun náà ló ti gbọ́n tí ọ̀gá tó burú gbogbo tí wọ́n náwó wá ní oṣù lẹ́yọ̀ ọwọ́ lóde ìdí ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo àdámọ̀ pátápátá ọba táwọn ọmọ rẹ̀ káàdì ìjà lóyè òun náà lọ́wọ́ tó kọ́ nípa àtẹ́jù ìnáàbà ìlòkulò ọlọ́wọ́ báyìí kọ́kọ́ gbólóhùn àwọn ọ̀sán láyé bẹ́ẹ̀ ni a ti fẹ́ fún mi gẹ́gẹ́ bí ọ̀pẹ ti gẹ́ ọlọ́run wà yìí òun ni ma ti ayé ẹ̀ṣọ́ kọ̀ọ̀kan pé kò sí ọba àti ìjọ tó tọ́ àti ọba ọ̀pẹ ṣoṣo yìí ọba tí ò gbèrò gbé ọba tí ò lára ń jọ ọba tí ò lára ń gbé òun ni ọba ayé òun ni ọba apáyé òun ni ìlú ọba alágbára ní gbogbo pátá lọ́sẹ̀ ìtọ́kọ̀tọ̀ pé dáadáa tó wá ti wá àyè tí ọ̀pẹ wa olórí gbogbo ọ̀rẹ́ ìpátá ẹni tó wọn bá àjọṣe lásìkò lóbi ayé láti wá gba àwọn ọmọ ènìyàn kúrò nínú pàǹkeke láti tú yọ̀ọ̀nà ni wọ́n bà tó ń lé láti ju ìrìnàjò wọn ẹni tí a tó àbú alẹ́ kàmá kánú sọ̀rọ̀ wọn mọ̀ wà ní ìrọ̀lẹ́ ìwé ìwé ìrọ̀lẹ́ ẹgbẹ́ tó ń rẹ̀ ìmáàmù ní gbogbo àwọn ìlú ìpàtà ìjọba wọn bá kọ́má bá alẹ́ kàmá kánú ẹni tí ìjọba wọn bá lé wọn la ẹni tó kọ́ ìjọba àwọn ọmọ náà tó lórí ẹ̀ àwọn ará bẹ́ẹ̀ àwọn ọmọdé nínú rẹ̀ ẹni tó lè ṣe wọ́n ti ọ̀rẹ́ dé lórí àlẹ́ tọ́lọ̀ ìpele wọ̀ lọ́wọ́ wọ́n tẹ̀lé ìlànà ìdí àlẹ́ ní sàlàyé fún wọn ìjọba àwọn ọmọ náà tó lórí gbogbo wọn náà gbogbo ẹni tí wọ́n tẹ̀lé ìlànà tó ti dúró lórí ìdí ọdún ọjọ́ àti òní ẹ̀yẹ́ sọ̀rọ̀ wà nínú ìjọba àwọn ọmọ ọmọ tó lórí ìpayọ̀ ọlọ́mọba ọ̀dọ̀ bó ti kọ́ àti bó ti yẹ. ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ ọlọ́run wa gbẹ́gbẹ́ gbọ́dọ̀ wọn bá ti kọ́ láti rẹ̀. ọlọ́run wa àti ìfìwọ́lá òun náà ló kọ́ láti rẹ̀ ní ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ wà lọ́kọ̀ káàkiri ìgbẹ́rì nípa pípa nílẹ̀ ìwọ náà nítorí pé ìgbẹ́rù rẹ̀ yìí òun náà ló ti àgbéyà lọ. ìgbẹ́rù rẹ̀ yìí òun náà ló ń lé òkè òkè káàkiri ká lọ. ìgbẹ́rù ọmọ báyìí òun náà sì lè yóò ti aṣọ yìí lé. bákan náà inú wa pàtàkì olùkọ́ àmọ̀ ìpátá ẹ má tẹ̀lé inú àlà èyí ni ọlọ́run àdéjọ ọlá èyí ni gbogbo aláàbò pátápátá. ní àwọn tí wọ́n ti sáájú láti bá wọn bọ̀ wá lórí pẹ̀lú mọ́ ṣáájú làkàrà àwọn ọ̀ṣọ́ ìdààmú ilé ayé ìtọ́jú ọba àdéjọ ọlá fún ara rẹ̀ òun náà lè fi síbẹ̀ ó ní lápẹ́rẹ́ kọ́lákọ́lá ní ìsirálẹ̀ ìsirálẹ̀ ọlá àtọ́ ìrìn bákan náà ni pé àwọn ọ̀nà wọn là máa ń gbà tá a máa ń tó pẹ̀lú gbogbo àwọn ohun tó lẹ́yìn àwọn ẹ̀yà ayé aṣọ lórí lọ́jọ́ máa ń gbà òye kékeré nínú àwọn ọ̀gá tí ń bẹ láwùjọ tí ó ti tẹ̀lé ayé òun náà ni ìṣẹ̀lẹ̀ àbáyọ nípa pé ìlú ìlà kó o ti ṣe rẹ̀ òun náà ni ìgbàgbọ́ tó ṣe rẹ̀ bákan náà ìdúró tuntun lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá ìlọ́mọ̀ àwọn àbúkọ́ èyí tó ń wà ní èyí òsì lóde bákan náà ni àwọn akọ nípa ìdílé àkọ́dà èyí ní òǹkà ìdílé láyé wọn ti ẹ̀ àyẹ̀mọ́ èyí tí ó ta ìgbésí ayé yẹn àyẹ̀mọ́ ọmọ ènìyàn rẹ èyí tó burú nínú ìgbésí ayé ọmọ ènìyàn àyẹ̀mọ́ rẹ ni olúkúlùkù náà máa fi káàkiri nígbà tó bá ti kú òun pẹ̀lú àwọn ènìyàn tó bá ti kẹ́rẹ́ kú òun pẹ̀lú àwọn ènìyàn náà ni bákan pé ìgbésí ayé ẹlòmíì ó lé ìgbìyànjú lọ́jọ́ àárọ̀ kí ọmọ ẹ̀kọ́ ti pé á ìdí àgbẹ̀gbẹ̀já rẹ̀ náà bá dàgbé dáadáa ṣùgbọ́n tó tẹ̀lé rẹ̀ lè tó ara látara ìwọ́n náà kọ̀ mí. bẹ́ẹ̀ sì ní kíkà kẹ́ lómi ní kí lọ jẹ́ ayé lè fún fún tó ṣòro ó jẹ́ pé kí ọdún mú mi kí kó o ṣùgbọ́n pàṣẹ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àgbẹ̀ ló ti parí rẹ̀ ní kí èkó yóò fẹ́ máa fẹ́ wá yóò máa fẹ́ dànù bí èkó sí ìlọ ọgbọ́dọ̀ wọn bá gbọ́dọ̀ wọn ti ṣe kó ti tún àná ní bíi ayé wọn máa ń kúrò ní. ọmọ wa jẹ́ bẹ́ẹ̀ ká ní wọ́n ń bò nípa tí ó jẹ́ máa ní sọ̀tọ̀ lọ́kọ́dé lọ́sọ̀ ìmọ̀ wa lórí. tó ní kékeré ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ ní ìṣẹ̀lẹ̀ láyé lónìí tí ìṣẹ̀lẹ̀ tọ́jú rẹ̀ tó jẹ́ kí sábà ti lọ kọjá pé àìmọ̀ wa lórí. a máa pé ìṣẹ̀lẹ̀ kátàrà rẹ̀ ní kátàrà ní lóòótọ́ ṣùgbọ́n kí ní sábà ti lọ kádàrá ní bá lẹ̀ kí ló kù ilẹ̀ rẹ̀ ní òkè tó náà bá ti mú ya pé mùsùlùmí bàtà òní ìṣẹ̀lẹ̀ tó wí ìjà ìyá àtàkàtà àìsí ikú ìjọba ọ̀gá àwọn ọba yìí ṣùgbọ́n àwọn ọba yẹn ọmọ èèyàn lè ronú pẹ̀lú tó máa ló fẹ́ẹ́ fi ṣùgbọ́n kó kan tí ó bá lè àti kọjá bí àwọn níbi ilé ọlọ́run tó wá ti pé iṣẹ́ ìṣura fẹ́ fi ayé mọ́ ni òní kẹ́kọ̀ọ́ kẹ́kẹ́ ní gbogbo ẹni lórí rẹ̀. ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ mo ní ọ̀gá àwọn táwọn ti rìn tàbí ìwọ̀n yìí ó túmọ̀ sí kí ọ̀rọ̀ ìfẹ́ ìwọ̀n yìí àwọn òfin tó máa ṣẹlẹ̀ sí láyé nínú àjájú nínú mùsíbà àwọn òfin látara pé òwe náà lè sábà fi àwọn òfin ẹ lọ́pọ̀lọpọ̀ òtún ọ̀pọ̀lọpọ̀ ìdílé ìṣòro ìdílé ìdádúró nínú àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó yẹ káàkiri gbogbo ìdáyé ìlàsìkè ọmọ ìlú ní nípa àwọn olùkúrò yìí nígbà tí ò dúró sí ìdọ̀lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ gbé bẹ́ẹ̀ ni òun náà ní ìfọwọ́ra rẹ̀ nínú ìpààrọ̀ ọlọ́sọ̀rọ̀ fún wa ní bọ́ọ̀lù akọ́rọ̀ àtọ̀wọ̀n nàìjíríà yìí ó lọ mú ọ̀la tó lè kù ìtàgé kó ìlà àdàlùkà inú ìfowóra ara ní ìpàpàrọ̀ inú ìfowóra ní ìfowóra ìpàrọ̀ wà nínú ẹ̀ma ti ara ní inú ọgbọ́n rẹ̀ kékeré wọ́n kù ní oríkùn ọlọ́run bá ti gbé òun ní ìfẹ́ sí àwọn tó ń ti dáadáa tí a bá wọ wáyà yìí tó ti gbé wa nípa pé ọmọ ìlera máa ń fa ìpawọ́ fún ara rẹ̀ ọmọ ìlera máa ń fa tọ́lọ́gbọ́rọ̀ fún ara rẹ̀ ṣùgbọ́n tó bá dé ó lè lọ́ọ̀ tó lè máa sọ ìtẹ̀lẹ̀ yìí wọn. tó bá ti ń jẹ́ ó lè máa fún àmì ìdá tí ó máa rò pé tàbí wọ́n kó lè rí dáàmú. tàbí wọ́n sì lè fún ìbára ẹ̀rọ yìí. tó bá wá dé ná tó wá dé bí ọmọ ènìyàn yóò wá wá èyí tó máa tó máa dáwọ́ wọn rí tí ó máa fẹsẹ̀ sílẹ̀ pé kí lòun wá rí. bẹ́ẹ̀ sì ni òun náà ló fẹ́ràn lé ìkànnì ẹ̀rọ ọmọ ènìyàn bá a sọ nígbà yìí àfúnáyà ẹ̀rọ àwọn ọmọ wa ìwọ ìwọ wa gbogbo wa pátá bákan ẹ̀kọ́ láti rí o. nítorí wọn fi ìwé tọ́wọ́ wọn bá dákọ́ ní ayé tẹ́lẹ̀ tó kù ọ̀rọ̀ aláìlú ni wọn. nítorí wọn fi ìwé tọ́wọ́ wọn bá dákọ́ ní ayé tẹ́lẹ̀ tó àdìmílà ọ̀nà òde. ó túmọ̀ sí pé wíwà lórí ayé wa gbogbo òní bákan rẹ̀. àbòrí bákan rẹ̀ lórí àwọn tó lọ́la àti ara sọ́la àti àwọn dáadáa wọn ń bẹ. bẹ́ẹ̀ ni àwọn tó kí adínú àwọn náà ń bẹ. olùgbàgbọ́ òdodo wọn ń bẹ láyé alẹ́ ìgbàgbọ́ wọn ń bẹ láyé akájọ òun nà àwọn olórí àlè. kí ni bá wá ní bí lágbájá ṣe ń dìde bí lágbájá ṣe rí èlò ní ẹ̀fẹ́ rí ajẹ́sìn ìṣọ́kọ́lọ́wọ̀ òwúrọ̀ òwúrọ̀ yìí. mo ti kẹ́ mi ọlọ́wọ́ ọba tó lẹ́wọ̀ ọ̀dá wa kan nìyí òtún wọn bá tó ní ọ̀sẹ̀ wọn ló dé wọ́n pè ní ọ̀sẹ̀ wọn ló dé wọ́n pè tá títí ní káàkiri wa. èyí tó kọ́ yìí pé àwọn táwọn àwọn òjọba ní kí bí àtàlẹ́ èdè wọn bàbá àtàlẹ́ èdè wọn wọ́n bí wọn ní sọ́kùnrin náà síbẹ̀ síbẹ̀ káàdà àtàlẹ́ òsì papọ̀ wọ́n ti kẹ́yìn. kọ́kún wà ló ń kí ni wọ́n wà ló ń kí ni lọ́tọ́ ọkùnrin ọkùnrin bá wà fẹ́ ká pọ̀ nínú àwọn ọkùnrin nípa ìpín ayé bákan náà sọ̀rọ̀ òṣìṣẹ́ wa ẹ̀sì yorùbá ẹ̀ máa ń sọ̀rọ̀ kan wọ́n fi àpàlùkù ọ̀kan nìkan lọ àti ìjọba bá tó ní ìlú. ìlú ilé ẹ̀kọ́ ní ìgbìmọ̀ ẹ̀kọ́ jẹ́ bí ó ti kàdé ní tí ó kú lọ. pòlítíkì ẹ̀ bá ń bá kẹ́lẹ́ láti lọ rí àdébọ́kọ́ ó ta ọ̀rọ̀ náà wà ní bákan náà pẹ̀lú ìjọ ṣe ní gbogbo òní bákan náà. ẹ̀sì We are all involved God in God. Ẹ̀sìn rẹ̀ o. Kí gbogbo wa bá fi rẹ̀ láàrin níwájú mi. We are all expected of God. Ìfò. Ìfò wa pátá. We are all expected of God. Ẹ wá lọ. Tolúkí pé ìmọ̀ ìṣẹ́fẹ́ rẹ̀ ní wọn ọ̀dọ̀. Ọwọ́ ajá ìlú ẹ̀ka. Níbo lè ní gbogbo wa lọ? Tókùnà ọ̀rọ̀ fẹ́ tí ó sì mú wa rárá tọ́jú ẹgbẹ́ lókùn tí ó mọ̀ ọ́n dání ó bá a lá. Olúwa wa ń sọ fún wa ní kọ́ ọ̀sán fún pé àwọn ìgbà ìwé rẹ̀ wọ́n fi ọ̀tà lọ́wọ́ rẹ̀. Báwo ìyẹn àwọn ni wọ́n ń ní àtìsí ọ̀rọ̀ yìí? Báwo ni wọ́n ń ní wàhálà ìjà mi láàárín ara wọn? Àwọn ni wọ́n ń fi fún wọn ní kókó ìṣẹ̀lẹ̀ ìlẹ́yìn tó ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn àwọn ìgbà ìwé rẹ̀ wọ́n fi ọ̀tà lọ́wọ́ rẹ̀ ọlọ́run báwo ni wọ́n mú mi ní ọdún wáwọ̀ kó tiẹ̀ kó ní lẹ́gbẹ̀rẹ́ rẹ̀ kó lọ́wọ́ bíbó wù rẹ̀ dùn tàbí ọgbẹ́ wọn kọ́ ìlẹ́yìn rẹ̀ dùn nàbúrò àbúrò ká ń lẹ́gbẹ́ gbọ̀ngbọ̀n ọba tí ó yẹ tó pátápátá lẹ̀ yóò wá fi àbúrò wọn lé ní lóṣù bá dé wọn lọ́dún. Olúwa ní àánú rẹ̀ ló wà láwọn ọ̀dà ọ̀dùn. Káwọn ọmọ ọgbẹ́ máa pín ètò wa láti ètò ìtẹ̀lé láàrin àwọn ènìyàn lóṣù tó kọ̀ọ̀tà ní ọ̀gbẹ́ni àwọn àìsàn àtàwọn àwọn ọba ti láàrin wọn àwọn ọlọ́mọ ọba la ti láàrin wọn. ẹ ẹ ní àgbàlagbà tí wọn máa ti pẹpẹ ẹgbẹ ẹni wọn kú pẹ̀lú aláwùjọ ìlú ọmọ àti ọmọ ọmọ rẹ pẹpẹ wà wọ ọmọ yẹn ìwọ ọmọ ọmọ mi ẹjẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ àwọn ọmọ àti ẹgbẹ́ àti ẹgbẹ́ lọ ẹ wá wà àwọn tó máa ń tí ọ̀gá tó ọ̀pọ̀lọpọ̀ wà àwọn tí máa ń tí ọ̀gá ìlú náà wà ní fún ọmọ sẹ́ni tí ń géètì sẹ́ni tí ń géètì tó ọ̀tẹ̀ ẹni sẹ́yìn. tó ti jẹ́ ní pé òun yóò máa pàṣẹ tó bá pàṣẹ fún bàbá àgbàlagbà tí ń ṣe bàbá ẹgbẹ́ bàbá bá rẹ̀ tàbí bàbá rẹ̀ yóò máa ti fi ọ̀rọ̀ yóò máa pọ̀ ní kí ẹ ọlọ́run náà wà á pè láàrin ọmọ ènìyàn nínú ọ̀pá mi ọ̀rẹ́ ìlà ọmọ àìsẹ́dá yóò ṣàyà àtìkú ìlà. Màá ń ṣàyà àwọn apè láàrin ọmọ ènìyàn. Wọ́n bá lè bá lọ ó fún ìwọ̀ bá ìgbà ọ̀dẹ́ ẹ̀wọ̀n mi. Káwọn àbúrò àpà òjò ọ̀gá ti fẹ́ lọ. Ó ga jù lọ, ìfọ̀rọ̀ tó bọ́ máa ti ká lè mú àyè. Wúwọ̀ bá lè bá lọ mú bọ́ọ̀kọ̀ bá rí ìgbà ọ̀dà. Ọlọ́run ní a gbé àwọn ọ̀gá ga, a gbé wọn ga jù àwọn ọ̀gá lọ ní ìpele ìpele yìí ìpele ìpele wọn fẹ́ lé pé ẹni tó tó àdínkù àbúrò kẹta sí ọ ọlọ́run wá sí i ká ní ìdí ẹ̀ máa ń fọ ọ̀nà wọn gbà fọlọ́ wọn ni tí wọn bá gbà fọlọ́ ìdá nínú yàtọ̀ ọmọ ayé rẹ̀. wọ́n ti pẹ́ mi tí o ń fẹ́ mi pé òun àtàkì rẹ̀ kẹ́rin ni wọ́n tọ́ lọ bọ́lá ń sùn wọ́n gba ẹ̀ náà ló bá fẹ́ mi. Ní ti kọ̀ọ̀kan bọ́ọ̀sì yẹn kọ̀ọ̀kan lọ́wọ́

kó ká ló lè máa mú àwọn ọ̀sẹ̀ yìí ìyẹn ló pàtó ti máa bá òkà máa rọ ọmọ ọ̀sẹ̀ ọtí olùkọ́ wa ọ̀sẹ̀ mọ́ ọ̀sẹ̀ abala ṣe ìbá àti ìyá náà ní ìbá ìkọ́ tí fẹ́ kọ́ ìkú olùkọ́ tí mo kò sí máa kọ́ ẹ̀kọ́ ọkọ̀ tí mo kò sí máa kọ́ ẹ̀kọ́ ọkọ̀ tí mo. kí ló wọ̀ ní èmi tó bá ti wà fáì tí wọ́n ti máa ti wà ní sẹ́yìn ìgbà wọ́n tẹ̀lé ìgbà ọmọ lọ sùn máa ti sẹ́yìn kò tó wà ní. nígbà tí wọ́n lọ sọ̀rọ̀ báwo wá ní fún ọba àkọ́kọ́ ọdún sọ̀rọ̀ ó wá sáwọn àwọn ọ̀kẹ́ lọ fún yẹn ṣàṣà báàlú báàlú ìyá torí táwọn ọba tó jà máa máa wọ̀ kí ìṣẹ̀rù ni ẹ̀sùn wò ló lọ ẹni tó tó wọn kí ọ̀pọ̀ wọn mílẹ̀ nígbà yìí àwọn bàbá tó máa wà ní yẹn ó bẹ̀rẹ̀ láti kí ìbá ti lé wọn wọ́n lọ fún kó lọ́ máa fún kí àwọn bá ẹtí ọmọ ọmọ mi ó ọdún sẹ́yìn àtàwọn ẹ̀rọ tó ẹtí ọmọ tẹ̀lé àwọn ọmọ wa tí ọ̀wá wọn ti ní òkè tí ọ̀wá wọn ti sọ́kọ̀ ẹ̀yẹ tó dà ní ọba tó ní ilé ìwé ìgbàgbọ́ ti wọ́n gbé nínú ìlú wọn wá ọba ìlú wọn ti wọ́n ti lẹ́yìn ti wọ́n kí ni wọ́n ṣe kí wọ́n lọ́wọ́ sí àwọn ìlú ìwọ́n àti ìyá àtọ́ ọ̀yìn ẹ̀sìn sùúrù wọn ò fẹ́ sí òkè torí pé kí wọ́n bá tó wà ní wọ́n bá wà yọ ọ̀nà ìdí ìrọ̀lá fún un. ipò ẹ̀sẹ̀ ní tí wọ́n wà ọkùnrin jù wọn jọ ọ̀rọ̀. tí wọ́n bá ti jọ ìjọ ọ̀rọ̀ yẹn kò sì ní ìlú wọn àbíkẹ́ ìjọ owó ìṣe padà. tó bá wọ́n kò sí padà tó kọ̀ ẹ̀mẹ̀ lọ́dà kò sí ọlọ́pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ kó lè ní ìwé ìwà àrùn. a ní olóògbé wa ń lè gbé báwo ká máa ṣe tó máa ń bú lọ. ẹ òun yóò gbé ọlọ́run kọ́ wa ká ìtura wa lọ ní. wọ́n bá yóò ṣe ìdí ọkà kọ́ ní. bákan yẹn pé ọlọ́run yóò lọ sí àpò pàṣẹ fún ìfàmù ìdá ìdá ìdàgbà wa kò ní àtàwọn. wọ́n yẹ ọmọ ìlú tọ́lọ̀ bá yẹ kí ẹ̀ tó wá lọlé ó sì dára fún ọmọ ìlú ọlọ́run lórí ó sì dára fún mọ̀nyà kúkú lọ́wọ́ sí àtàwọn mọ̀nyà yóò lọ wá ń kúrò àti wọn lè jọ ọlọ́run tá a ti mú òun tí wọn máa yá wa nínú àwọn wọn lè lọ́wọ́ ó ní tí ó lórí kékeré ọjọ́ ni ọ̀pọ̀ ìgbé nípa ọlọ́run sì ìkéjì tó bá. Wà á bá ìdáwó tẹ̀lé. Bàbá mi wá bẹ̀rẹ̀ òbí ìgbé àdáwọ̀ lè nà kọ́kọ́. Bàbá mi kí àdéhùn òbí ìgbé. Irú àdéhùn òbí bàbá tẹ̀lé wà á lè nìkọ́. Tó lè wá sí máa ń fi ẹ̀sìn. Ipa tipa lè jẹ láàárọ̀ kò kí ẹ̀sìn ọ̀sán bọ́lá ìfúnni ọ̀bí àhá ìlànà á ọ̀rọ̀ ìpè lẹ́nu. Òṣìṣẹ́ ìfọ́nbí ní máa ń sùn ní ìfúnni látàárọ̀. Ìyàwó àtọmọ́ ń sún ọmọ ìjáde lọ ní ìjọ́sẹ̀ ìwọ́n lọ. Bọ́lá ìfúnni ọ̀bí àhá ìlànà tó máa kọ́kọ́ wọ́n bá ní ìdí ẹ̀yìn ẹ̀wọ̀n ìjọba yẹn. Ọlọ́run ló ti wá dájú sára pé òun á máa bá ti fún àyẹ̀lẹ̀ òun á máa jẹ́ kí ni òun á fi ìyẹn ní ìlẹ̀ tàbí dára bẹ́ẹ̀. Ọlọ́run ń dára bẹ́ẹ̀ túmọ̀ sí pé àìsílẹ̀ yẹn ọkọ rẹ̀ kọ́ o táwọn ọ̀sẹ̀ kọ́ ẹni tó lọ ọdún tó kọ́ ẹni ọlọ́wọ́ ọlọ́wọ́ á ní sísú àdá ọkọ rẹ̀ kọ́ ẹni ọwọ́ alẹ́ máa tẹ́lá bẹ́ẹ̀ ìlú tó bẹ́ẹ̀ bí wọ́n ti kọ́ ọ̀lẹ́ ó sì ní kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ àtẹnudọ́wọ́ ń bí àdá bọ́lá ń tó lé àtẹnudọ́wọ́ ń kẹ̀lẹ́ mi ọlọ́run ní ilé ìgbẹ́ ti ẹ̀yẹ́ wọ́n ń náà ní ìlú ìgbèsè. ó lè láti fún ẹ̀yẹ kí òun lè ó lè ṣe àìní iṣẹ́ pẹ́rẹ́ yẹn kí òun gbé ẹ̀wọ̀n kan. ẹ̀ńtọ́ ọ̀fúnra sí wọn ni tó bá wá ìjọba ọlọ́run títí wọ́n wọ́n á ní ìrìn. ẹ̀yẹ́ wọ́n wá sí àìní sí ẹ̀yẹ rẹ̀ kí wọ́n fẹ́ ìyá dára rẹ̀ kí wọ́n lọ́wọ́ ìyá nítorí ọ̀gá ọ̀rùn kan ti wà níyà ọ̀rùn kan ti wà ó sọ fún wa ní sọ́ọ̀tì ìṣòro ó ní sẹ́yìn ọjọ́ mọ́mọ́ bá rẹ̀ yẹ́sùn oríkọ̀ ìwọ̀n yẹn ṣáà rẹ̀ lápòjù àìsí rẹ̀ ìmọ̀ tẹ́ẹ̀rẹ́ pẹ̀lú ọ̀run wọ́n lápòjù yóò ti fi wà ẹ̀rẹ́ mi yóò tẹ́ẹ̀rẹ́ wọ́n kò tún kọ́ ọ lọ́sí kọ́ ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ sí àtúnṣe ìlú ọ̀rọ̀ tẹ́ẹ̀rẹ́ wọ́n lápòjù yóò ti fi wà ẹ̀rẹ́ mi ẹ̀ka

ọlọ́wà ni òun ló wà fún ìwé ìwé kọ̀ọ̀rí ọ̀rọ̀ ìdáàbẹ̀dẹ̀ ìdáàbí kọ̀ọ̀rí ọ̀rọ̀ pàtàkì rọ̀ òun pọ̀ sí ìwé ìṣẹ̀lẹ̀ o. àríkí ló ṣe sí òun onímọ̀ ìlẹ̀ òun bá pa á. òun ò sáré ló ṣe bẹ́ẹ̀. ọkọ̀ àti ìfọ̀lá tó wá jọ mú ilẹ̀ nínú ìrìn rẹ̀. ọwọ́ àtẹ̀tẹ̀ ti ṣe níta fún ilẹ̀ ẹ̀mà ilẹ̀ àlàkọ́sì kan ọ̀kan níbi èyí bá lágbára mọ́. Ini kita kena sekolah di sini, kita kata kita kena sekolah di sini. Kita kena sekolah di sini. Kalau orang tua hati ini, di suatu kalau orang tua itu pasti benar. Ulangi, boleh ada yang menjadi kamu juga tidak dilakukan. Masih ini tak kalau ẹni tí wọ́n ti sọ wọ́n rẹ̀ nínú rẹ̀. Ẹ̀mí tí wọ́n sọ wọ́n rẹ̀ kò ní sí àtúntò àyíkọ́ àpẹẹrẹ nípa àpẹẹrẹ àkọ́kọ́ ọlọ́run ní ṣe ìṣe ìṣòwò ìmọ̀nà ìṣẹ́ o èrò tí má dà o. wọ́n yá sẹ́yìn tó kọ̀ ọ́nà tó sọ àdìbò kìkì bọ́wọ́ ti dé lórí rẹ̀. wọ́n á pè á nítorí náà pàdé ìyá rẹ̀. ọlọ́run náà yà aláṣẹ tó àkóyè wá. bọ̀dá tó ń tẹ̀lé ẹ̀mí wọ́n bá máa sùn wọ̀. ó bọ́dọ̀ wá sí ẹyin ìdúgbò ìyá lọ́dọ̀ tí mo tẹ̀lé ọmọ tí mo tẹ̀lé tí mo tẹ̀lé wá sí sí òkè ọgbọ́dọ̀ tó fi mo ọgbọ́dọ̀ tó fi ìgbà yẹn wà wọ́n sẹ́yìn. ó wò gbọ́dọ̀ kọ́ lé ara ó wò gbọ́dọ̀ kó o nílẹ̀ báwo ni ìfún ọmọ tẹ̀lé lọ. bẹ́ẹ̀ ni kò tẹ̀lé bákan ní ìyàwó ìyàwó ẹni ó ní kí bá náwó lẹ́yìn ìfún òní ìfún àwọn àbá àti ìfún wọn àfáì èyí ẹ̀sùn tó lọ́wọ́ wọ́n ní kéèyàn máa ń lé oṣù tí ọ̀yọ́kọ́ ni wọ́n ti. ní tó bá ti ti wọ́n ní ara. lè bá ní tó bá sí tí ọ̀yẹ ó ń dá àyè. ó ní ìjẹ̀kùn ló ṣe pàpà. ọlọ́run wa ní àwọn ẹni tó ń àpapọ̀ lẹ́yìn wọ̀kánà yẹn ní ìlú jáde takọ̀wá ni wíwà nínú ọ̀sán láàrin méjì ni àbá ìlú tó ọ̀sán kọ́ọ̀rọ̀ àbáwọlé káwé ọ̀nà àfihàn láwùjọ ọ̀nà ìmọ̀ràn ara ẹni nípa ìnáwó bá a ti máa ń rẹ́ láwùjọ ọ̀nà oríṣiríṣi ni. alákọ̀ọ́kọ́ ní sàtàbánà ń fi àwọn ayẹyẹ à ń ti wà nínú oríṣiríṣi à ń ti áfúlà oríṣiríṣi táwọn bí wọ́n ti nìka gbogbo ìgbìyànjú wà nínú ọ̀nà nínú àwọn òṣèlú tó ní ibi àti ìdìbò pọ̀ láwùjọ ìjọba. ọ̀pọ̀lọpọ̀ wa a ti gbà pé dáa bá ń ti wọ̀ nínú ìta èyí gbà tó dé pé kò sóògùn fún wa mọ́. ẹ máa lé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí máa ń lo ìjà níjọ́ bí ọ̀bà ti ìka ìjọ òògùn wà nínú ìka rẹ̀ tó ń lo máyé. níjọ́ yẹn bí ìgbà tó lọ́ọ̀rùn ní lónìí àyọ̀dà kan tó má nígbà yìí yóò wá òwe afọwọ́lábọ́nẹ́wá àti òkèèrè yóò wá àdé gẹ́gẹ́gẹ́. èyí ti pọ̀ láwùjọ dáadáa. nígbà yìí yóò wá òwe àgbáyé wọ́n kò lu ọgbẹ́ tí ó kì í. òun wọ pé ìmúra ilẹ̀ torí pọ̀ ọjọ́ àtúnú òun ni. bákan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèlú ọ̀yọ́ ní ti àwọn akùnrin wa. onye ní pé kí à ń ṣe wà nínú ìlú nìka bí nwere ni máa ṣe ń bẹ̀. bákan náà pé ní atọ́ ní ilé ọ̀pọ̀lọpọ̀ aláwùjọ àìmọ̀ wà rárá. ma àwọn àyàtà akẹ́kọ̀ọ́ ní orí rẹ̀ pé

hundred two point five million tó ti tẹ̀sẹ̀ bá wò kí ìtàn ọ̀wẹ́yìn pẹ̀lú ẹgbẹ́ tó bá àdúgbò kẹrẹ àti kọ̀lẹ́ni àfà. bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ìjọba ní ìnáwó yìí abẹ́lẹ̀ eighty thousand naira tó dé tó ti ṣe kọ́jà ẹnu àlá rẹ̀ ẹni ní billions lọ́wọ́ billions of naira or dollars ọwọ́ amúkú kan náírà ń bẹ̀rẹ̀ two point five million nínú rẹ̀ tó wà fún ìlú lọ́wọ́ ẹni tí ò wá sẹ́wọ́n tọ́wọ́ náírà ní ọ̀sẹ́wọ́n tọ́wọ́ náírà ní ọwọ́ ṣe ó bá ṣe yẹ á ayọ́pọ̀ ọ̀nàmọ́ ẹ̀rọ kùnrin ayọ́pọ̀ ọ̀nàmọ́ rẹ̀ tí mo yóò fi yọ̀nà nípò ẹ̀ ní wàhálà àjọra yìí yóò máa wá nílò òkè yóò máa ń bírọ̀ ẹ̀dùn kí ló gbé dé á nígbà tí wọ́n yẹ fẹ́ lòdì bàrà hàn. wọ́n yẹ wá jẹ́ ọlọ́run ìgbàlódé àti ọ nígbà tó dé pé àdápọ̀ ìgbéyàwó ó lè ju bí àdéhùn ọ̀rọ̀ ìwọ̀n ní àlọ́pọ̀ òkúté fún àmì ìdíwá ó lágbára ni. Débi pé ìṣẹ̀lẹ̀ wà lẹ́nu ara. Ìjọba ló pọ̀lọpọ̀ pé àbálà ló lé ìjọba ní o. Ìjọba tó gbàgbọ́ láti ẹ̀jẹ̀ ìjọba ìjọba ní o. Bẹ́ẹ̀ ni wọ́n kà ilé aláwọ̀ lé. Àlẹ́kọ́ bá ìṣẹ̀lẹ̀ nípa pa. Yọ́ọ́ ní o. Aṣọ yẹn ìgbàgbọ́ láàrin wọn ìyáwó yẹn náà ní ìjọba kan lọ sí ẹ̀ náà ó lè ọba àwọn àgbẹ̀sẹ̀ tó lọ wá sí ìlú ọ̀pá àìmọ̀wá rẹ̀ ní. bákan náà ní pé lọ́dún ní eléyìí ní nílẹ̀ àlọ́lá rẹ̀ òun ìlọ àkínkọ́ abẹ́gbẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ìjókòó jẹ́ rárá àìsí bá a ti mọ́ ẹnu iṣẹ́ bí àti wọn fún wa nípa abẹ́sẹ̀ àgbékọ̀. Ìgbọ́n lágbára ní ẹ̀rì àfẹ́lẹ̀. Ẹni tí ọ̀rọ̀ lágbára kọ́kọ́ yín lọ́kẹ́jẹ, wọ́n lọ pa lọ́bẹ̀ nìlá. Tí ọ̀rọ̀ lágbára kọ́kọ́ lọ́bẹ̀ nìlá, lọ́kọ̀ tẹ̀lé lógún wọn ni wọ́n pa. Tí ọ̀rọ̀ lágbára lẹ́yìn ìgbàlẹ́ ìkọ́ láyé ìgbàlẹ́ ìkùnà ọ̀rọ̀ lásán. Ìlà òjá ẹni tí ọ̀rọ̀ lágbára lọ́wọ́ ìkọ́. Ìwọ́pọ̀ wá lágbára, ó jẹ́ pé ìwọ̀n lágbára lọ́wọ́ ọwọ́ sí ọwọ́ ọdún máa bí mi àkọ́bí mi kéde àkọ́bí mi àkọ́bí mi kéde báwo ni ẹ bá ń gbọ́ bọ́ bá ti lẹ́tọ́ ọ́sẹ̀ kí wọ́n máa ń gbọ́dọ̀ ní ìdí ọ̀ nínú pé kí àwọn ìdí ìdí ara wa nínú àwùjọ àwọn ìdí ara wa nínú ẹni tó bá ti lọ́ọ́ bàjẹ́ lọ́ọ́ bàjẹ́ lọ́ọ́ lọ́ọ́ bàjẹ́ lọ́ọ́ bàjẹ́ lọ́ọ́ Fọwọ́n dágbà rẹ̀ bí ẹ̀ka rẹ̀ lọ́bí àwọn ọmọ yìí. Bọ́ọ̀ bá dágbà rẹ̀ ń lọ ọ̀rẹ́ yẹn ni ọ̀rẹ́ mi. Bàbá yẹn fi ìwọ ẹlẹ́tara ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ bá ìwé méje láàrin dáàtì mi. Gbogbo ẹ̀kọ́ ní sílẹ̀ dáàtì mi, bàbá lọ́dọ̀ náà ti wọlé sí ń sọ bàtà àbòjúlé pọ̀ ìwọ ló wà ẹgbẹ́ mi.

ọlọ́run bí ẹgbẹ́ tó gbogbo àdúgbò kò lẹ́nu wọn lórí rẹ̀ ó pọ̀ sí ìjọba lágbára rẹ̀ kò sí ìjọba burúkú ìjọba lágbára rẹ̀. ṣùgbọ́n wọn bọ̀ lágbára àti ìyàwó ẹ̀ tó gbogbo sí lórí rẹ̀. ṣé mo fẹ́ ti tí ọ̀rẹ́ lọ rẹ̀ kọ́ tó ń yá pọ̀ yìí yọ ká gbogbo èyí yọ ká gbogbo èyí. àwọn òṣèlú yìí gbà sí èyí. ó ti wá olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ nígbà lónìí ẹ̀ wọ́n lè fún ìfọ́bí wọn káyọ̀tì ilé ìlẹ̀ náà lọ́wọ́ wájú ó sì wọlé náà wá fẹ́ tó máa ti yan ẹtú àwọn fi ilẹ̀ báyìí wọ́n ti yan wọn máa dání àti káyọ̀ àti máa ti ẹ̀dọ́ lọ́wọ́ ní ilẹ̀ yorùbá. ó yà tó ń lágbára tó lè wà nísìnyí lọ àgbàmúlẹ̀ yìí ti lọ fún wa. ọ̀rẹ́ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo àdúgbò náà fẹ́ẹ́ máa jẹun níbi ọmọ bá ti bí wọn ìwọ́n lè fún wọn wọ́n ní méjì ó wà nínú àwọn wàláyìn tó ń ṣẹ̀tọ́ tí ìjọba dábàrà àti ṣùgbọ́n tí ìjọba dábàrà àti ṣe kọ́ wá pé á ah, báyé ní ìdílé lẹ́sùn bọ̀ àlè lẹ́sùn bọ̀ àlè àti ọmọ mi kò bí wọ́n ní ìdílé tó máa dá sí ọmọ dábàrà rẹ̀ kó tó kí ni kò ń ṣe tó ọmọ dábàrà rẹ̀ sílẹ̀ ọmọ ní ẹ ní ìdílé ní ìdílé nígbà wọn kú ayé ti dẹ́ tó ní ìdílé ní ìdílé

láti òní wọn kò ráyè àpárí láti ìdí tó mú mi mo jáde ilé ẹ̀kọ́ ni a ti pẹ́ ọ sí wàhálà yọ ayé àwọn ẹni sábà yóò sí wọn fún ara wa látara tó kí ni àsìkò bí ẹnu àlà àwọn ẹni òwe à ọdún ayẹyẹ wa ọ̀dẹ tí àwọn ti ara mi bí ẹni tí òwe ìgbà wa bí ó kú ìṣe àbẹ̀rẹ̀ wa ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pé ti kí ni ká tọ́jú ilé wọ́n ní èyí ẹ̀rù á tọ́mọ sí ní tọ̀tọ̀ rẹ̀. lórí ilé ẹni òfin tọ̀tọ̀ ní ìlú òkèèrè rẹ̀ yóò máa ń tẹ̀lẹ̀ ní fúlàtẹ́rẹ́ kí ló tẹ̀lẹ̀ àtò ní ọ̀rẹ́ ọgbẹ́ ìgbàlú lọ́wọ́ lọ gbogbo orílẹ̀ èdè ti dárúkọ rẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan ẹ̀rọ tó ní kí ló tó máa ń kọ́ sí ní ní ìrẹ̀lá lágbára èèyàn máa ti dé lóòótọ́ tó kí nǹkan yìí èyí tó wù ní jáde bá wọn ẹ̀dá rẹ̀ àwọn nǹkan tó da bọ́ta nípa ọ́sìkì táwọn òjèlé wọ̀ táwọn òjèlé wọ̀ ilé ilé ní ní àwọn òjèlé ayé àti ìṣẹ̀yà èyí tí wọ́n wọ̀ nígbà tó lò láyé kọ́ọ̀rọ̀ ní sọ̀tàn ìlú ọ̀gbà tọ́wọ́ abẹ́lé àti àmọ̀ kọ́ àwọn ọmọ ìṣẹ́ àgbàdo ìgbà tó da bọ́ta rẹ̀ àwọn ọmọ ìgbà rẹ̀ ṣùgbọ́n àwọn ilé yẹn tí ọ̀bá lágbára rẹ̀ èyí máa ń fún ẹ̀ tí ọ̀bá lágbára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè ilẹ̀ jẹ́ ẹ̀rọ lórí ọbẹ̀ ti ìgbẹ́wọ́ wọ́n wá pé aṣọ fifty two thousand naira àwọn two thousand naira àwọn tó ń aṣọ ní tí ní tí wọ́n yóò àwọn naira alára ti ní ọ̀rọ̀ àwọn naira ọ̀pọ̀ nígbà tí kòtò ti sọ èmi ń tẹ ní ẹgbẹ́jẹ́gbẹ́ mi lọ èmi ò fẹ́ ìlera sí ìyá òun ti ta ọ̀bọ̀ àti òun ló tù mí táwọn èlò sí wọn. òun bá ti lẹ́yìn ìlẹ́wọ́ lọ́wọ́ àwọn kàmá ìyá ọmọ àti ayé lọ ẹ̀yin bá ti lẹ́yìn ìlẹ́wọ́ lọ́wọ́ ayé kékeré wa táwọn ló ń lọ ní. àyẹ̀wò ara ẹni ti pọ̀ láwùjọ àyẹ̀dúkọ̀ ara ẹni ti pọ̀ láwùjọ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ilé iṣẹ́ tó ti aláìní tó tẹ ní ara àwọn ọ̀rọ̀ wa sọ̀rọ̀ pẹ̀lú wa nínú àwọn tó ti lọ nílé ọ̀fẹ́ nínú àwọn abọ́ ní abọ́ ọ̀fẹ́ abọ́ ilé ló pa ìlú ìdíjà tó tó ìlú bá tẹ̀lé ti ṣe ńlá ìlú ní ibi ìlú láti rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìdí rẹ̀ ti lọ́wọ́ tó ń jẹ́ ilẹ̀ lẹ́yà tẹ̀ lórí kó ti lẹ́wọ́ pé àbọ̀rọ̀ ṣe káyé ọ̀rọ̀ wọn nù ayé òkùnkùn kó ṣe ọ̀rọ̀ kó kó ṣe ṣe ayé tó ní bá wọn síbẹ̀ síbẹ̀ ń bọ́ òkú àyẹ̀wò lẹ́yìn ọ̀rọ̀ àbáyé bákan náà òun náà ṣe tí a bá wù ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú rẹ̀ á rí pé àwọn ọ̀gbálẹ̀ àwọn ọ̀gbálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìdókòjẹ́ ẹ̀ńdẹ́rẹ́sẹ́ tó bá padà á jẹ yóò rọra máa lòdì náà yẹn lọ́yọ̀ alẹ́ òní ni wọ́n wà láwọn ìṣe rẹ̀ yóò wá pé wọ́n fẹ́ ní pàṣẹ lọ́wọ́ yóò wà ní sùn torí pé mo ní àpàtì ẹ̀kọ́ ìṣe tó bá wá sí ẹ̀dí wọ́n wá àkọ́kọ́ rẹ̀ àfikún bí ẹ̀ ló wà á fẹ́ ọdún wọn bá parí ọmọ ẹgbẹ́ mi. Gbogbo àwọn ìṣòro wa gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tipatipa wọn bá wà ní jáde. Òwò àkókò àti tóbi ìlà rẹ̀ á kẹ́lẹ́ wáyà pé àwọn òfin yóò padà sáré pé bá máa fi ní ilé. Ẹ̀wọ̀ tó lè rìn ní. Àmúmọ́ra wá àmúmọ́ra òfin fún wa. Èyí tó máa ń tì pa rẹ̀ jẹ́ mi. Èyí mo ti lágbẹ́dẹ́ á nǹkan láti òde jẹ. Nínú ọ̀pọ̀ ti sọ lọ́pẹ́ ní tó lè bọ̀ wá sí ìmọ̀ ọ̀rẹ́ nínú ọ̀rẹ́. tí ọrụ ṣe ní ìtìlú lọ. ìwọ́n náà fi ti ti ìlú ọ̀rẹ́ sí ẹni kò jẹ́. ilẹ̀ ìfẹ́ ní Bí ìtọ́nù wọn bọ̀ bá ti di fún èyí máa ń parí pátápátá. Bí ìwọ̀n ti tó kù jẹ́, bí wọ́n gbà ọ̀sùn tó ń di ẹsẹ̀ ní kó jẹ́ lọ́dún jẹ́ yóò wọ̀ máa sábà nínú lórí. Yóò wọ̀ máa sábà nínú lórí. Bákan lè ṣe lọ́kùn ní àmì ọmọ ní àmì ọmọ ilé ẹ̀kọ́ sí ilé ìgbà tó èsì. Yóò sọ pé ilé ẹ̀kọ́ ìjọba ọ̀gbà lórí tó bàjẹ́ lórí. Lọ́kọ̀ mi ní àwọn tí ó máa sí ìlú máa sí ìlú àwọn tó wọn máa ti darí ìlú àti wọn bá ọ̀pọ̀lọpọ̀ ló ti ní pé ẹni pẹ́rẹ́ kí wọn máa sàánú wọn wọ́n ti wá wọ pé ìgbà ọ̀fẹ́ mọ àwọn nílò sí báyìí wọ́n ti wá sáńdáì yóò wá sí ìlú wọn wọ́n ti wá wọ pé wọ́n ti wá lé sí ìlú lábára ọ̀pọ̀ ọ̀rẹ́ bí ọ̀pọ̀ ní bọ́ọ̀lù kan lágbára wọ̀pọ̀ débẹ̀. pẹ̀lú àyè ìrẹ́ra tó ní iye tó kọ̀ lẹ́wọ́ tẹ́tẹ́ tí ká sì láti bẹ̀ ọlọ́run ìgbò ní ìjọba ọba. ìwọ lè lọ sí ẹgbẹ́ ní ìsù ọjọ́ náà yọ padà nílẹ̀ ìkọjá ẹnu àdàjọba padà dá. tí bàbá wà á tó kún rẹ tọwọ́ ní pẹ́ẹ́pẹ́ ibi náà rẹ tẹ́ mi lọ ní táwọn ẹgbẹ́ rẹ lọ ní ìsù tó lẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ìtara tí wọ́n ń pọ̀ fún wa jù. ẹ̀yú àyà ní sí pékin ní ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́. káàkó ti ara wa fi lẹ lágbára àyùkọ́ ti ara wa rárá àyùkọ́ ń dáhùn. a sì máa fi ara wa ní. ẹ bá jẹ́ akọ kí ẹ̀jẹ̀ kan mú. kí ẹ̀ bá kọ kí ẹ̀jẹ̀ tó fi lágbára ṣe ń ìwé òun rẹ̀ lè wọ̀ ní. ní ọlọ́run ọba àkókò wa ní ìlú ọ̀sìn ẹ̀rẹ́ ní mọ̀ sàmì ní wà lù ó kọ́ kó tí ó lóde àti ìwé pátá wọ́n mi bá a yẹ kí ọlọ́run àwọn àdéhùn ń àti wọn lọ àwọn àdéhùn yóò tí mi bá yẹ kí bí wà ẹ̀yìn àwọn mọ̀jà kọ sí ara ọ ká mo bá bá mo bá ti mo á sì ṣe bá ti mo ọ̀rọ̀ tó ti àná wa. بارك الله لكم في القرآن العظيم ونفع الله وإياكم آمين والصلاة والسلام على رسول الله أمير وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله وإن ضربة الخبيثة في هذا العقل أن كثير من الأمهات لا يؤمن خير الأزواج من الجن ان الأنفياء في أن الأنفياء تحت رعاية الآخر والأخذ تماما بين بعض الأزواج حيث راينا أن يرون أمهات أزواجهن كأن فعلا من سكن منسية قبل زواجها ولما ذكر كلام كلام الله وشاء الأبي أبي محمد صلى الله عليه وسلم وشاء الأمور الناس وكل مدافع بدعة وكل في ضلالة وكل ضلالة في النار. الخبر أذكر الله àtọ̀rọ̀ sí àti ẹ̀kọ́ sọ́ọ́jà ní Muhammad sọlọ́wọ́ ọ̀rọ̀sọ́nà kọ́nà kó bá àtàlẹ́ tó ń bí àtijọ́ àwọn arábí àwọn ẹlẹ́yìn rẹ̀ kí ẹ sáwọn ìtẹ̀lé ìlànà ìtìjọ ọba aláàbàlẹ̀ ọjà àti ọdí ọjọ́ àti ìdè ẹni tó máa wọlé lọ ẹni tí ọ̀rọ̀ nípa tí lórí kékeré kọ́mọ ìlẹ́yìn ìyá ọmọ wọn rẹ̀ kọ́mọ bá àkọlẹ̀ sí ẹ̀ka wọn torí kọ́nà wọn bá ti kó yá káàdì àwọn oṣù nípa kí ẹ̀mọ ọ̀dà àwọn ilé ìtòsí tí gbogbo àwọn ọmọ ìyá pátá àti ìdíje àlùfáà gbogbo àwọn adé bákan náà agbọ́n ìkejì eléyìí lọ obìnrin bẹ́ẹ̀ ni ó ṣe ti àwọn ọkùnrin ẹ̀ka kéèkì òun àwọn ẹ̀kọ́ kan ti ń yẹ láwùjọ láti ká wà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láwọn ìyá àwọn ìyá wọn fẹ́ pé wọ́n ń jẹ́ àwọn ìyàwó ọmọ ọdún rárá ọ̀pọ̀lọpọ̀ ìyá lónìí wọ́n máa bá àwọn ìyàwó ọmọ ọdún ọkọ̀ mẹ́rin lọ fẹ́ wá sílé yìí. Débi pé ìbànújẹ́ tó padì fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ọkọ lónìí, òun lẹ́yìn ìyá ọkọ. Ìyá ọkọ rẹ̀. Tí wàá ti ní ìwé rá ìyá ọkọ mi pọ̀ lókè, àyà ayọ̀ ọ̀tà yìí. Ọ̀rẹ́ ká wá pàwọ̀ àfún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá pé ọlọ́run sọ mo bèrè sẹ́yìn rẹ̀. Àwọn obìnrin tẹ̀lé náà yìí, àti ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tó wá bá àwọn àwọn ìyàwó wọn nílò lórí àìsọ ti ẹ̀bára ni wọ́n ẹni tí kí wù náà ní ẹsẹ̀ ló fi àwọn ọmọ tó rẹ̀. ẹ wá bí ìwò dáadáa ẹ̀sìn dáadáa sáwọn ìbẹ̀rẹ̀ ìyàwó mi àwọn ọkọ mi àwọn ọmọ mi àwọn ìyàwó tí wọ́n fẹ́ ẹ̀sìn dáadáa sí wọn kó wọn ní sábà tó yẹ ẹ̀sìn káwọn ọmọ ọdún náà níbi tí wọ́n bá dé káwọn olùmọ̀ bá aláàbọ̀ pàdé bákan àwọn táyà ti ọlọ agbọ́dọ̀ wọ irú òun la máa bílẹ̀ láàrin àwọn wa àti ìyá wa ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé látara ìyá rẹ̀ kò jẹ́ kí àwọn òun mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ kẹta rárá ó ti jẹ́ kí àwọn òun ní pé inú ìpáyín kékeré òun wà lọ́rẹ́ ẹ̀tọ́ sì ń jẹ fún mi ẹlẹ́sẹ̀ ó sì ń pọ̀jẹ̀ fún mi bẹ́ẹ̀ ní ẹ̀dọ̀pọ̀lọpọ̀ ọkùnrin látara àyàwó rẹ̀ òjò kàyà tó nǹkan rárá òjò kàyà tó nǹkan rárá lèkì pé ìyàwó ìyàwó àwọn àgbo ìyàwó ọmọ rẹ̀ nítorí wọn ọ̀kan òun ayé. Orí ìdàkì jọ̀wọ́ ni pé bí a ti ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀yá tó jókòó pé ìyí ti bọ̀ wọ̀nyí ọmọ kan máa tún ọ wá pọ̀ wá. Yọ̀pọ̀ wá lẹ̀lẹ̀ lọ́dọ̀ ọmọ yìí ọmọ tí ọmọ bàtí ń ṣe wàhálà rẹ̀ tí ọmọ wa lè bẹ̀rẹ̀ yóò wá bàyẹ̀. bẹ́ẹ̀ sì ni wọ́n yẹ káwọn ọmọ rẹ̀ ti gbé ẹ̀kọ́ kan lè fẹ́ káwọn ọgbà lórí àwọn ọmọ àwọn. àwọn ọ̀dà ó káwọn ọmọ àwọn ti tẹ̀ ẹ̀kọ́ kan lè fẹ́ káwọn ní òkúta. wọ́n á fún kálukú wọlé ìdọ̀rọ̀ látara abẹ́rẹ́ pé kò wá ní ga kí ìyàwó ti ó tí mẹ́ẹ̀ẹ́tọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn aléṣin jẹ́ pé àsìkò yẹ kọ́ owó ti wà lọ́jọ́ ìyàwó rẹ̀ tọ́lọ́pọ̀ àti ìyàwó ọlọ́run ni wọ́n gbà pọ̀ nínú ilé. wọ́n ti jọ ń gbé ní àtìyá ọkọ ìyá ọkọ láti fún láǹfààní rẹ̀. níbi tí ọ̀pọ̀lọpọ̀ owó obìnrin náà máa wá ìwà àwọn àti òun lọ́kọ́ lé òun bá bò ní láǹfààní àti ìjàpá Ah, bàbá ti dẹ̀kọ́ bọ́lá sí à àwọn ẹ̀rọ yìí ni. Ó ti fẹ́ ìjọba ayẹyẹ ní ọmọ ọ̀fẹ́. Ó wá sí àwọn ẹgbẹ́ akínú yóò lọ wá yà ẹ láti gbọ́ ọlọ́run. Ẹ jẹ́ ká lo ká lò dáadáa pẹ̀lú àwọn tí sí ìyàwó ọmọ wa. Ìkẹ́yìn méjèèjì wa bẹ́ẹ̀ ìlẹ́ ìlú obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin àti ìwọ̀n ọ̀dà rárá o. Kò sí ìgbéyàwó. Ibi ìjẹ́lọ̀ fún láti sọ̀rọ̀ ìfẹ́ yìí. arábìnrin yẹn wá sọ wípé ìrẹsà ọkọ rẹ̀ ní orí àwọn yóò ti mọ̀ pé kò ní pé ọkọ òun ìyá rẹ̀ púpọ̀ wọn tó délé. olùdókòwò tí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀síwọ̀ tó máa ń wáyé àwọn ọ̀dọ́ ọkọ ní máa ń fà á yọ̀ọ̀kọ̀ òun tó lẹ́rìn lórí ọkọ̀ òun ẹ̀wọ̀n kan láyé aburú lọ́pọ̀lọpọ̀ òun náà ti máa ń fi kí ọkọ̀ wọn bá jọ pọ́n lọ èyí tó fún ọmọ láàyè ó máa wọ́n tẹ́lẹ̀ lọ́wọ́ ní ọba ń jẹ. Níbi tí ẹlòmíràn kọ̀ láti kó nǹkan fún ọkọ̀ rẹ̀. Pẹ̀lú ìdíje ọ̀pọ̀lọpọ̀ wọn, ọ̀kan náà wà fà. Ó ní obìnrin tí ọ̀fẹ́ bá ìjọ ọkọ rẹ̀ tàbí tí ọ̀fẹ́ rí ọkọ rẹ̀ kó máa rí ti pé ìyàwó ọmọ tí ẹ̀ yóò jẹ́ kí lọ. Òní báwo ni? àmọ́ ní bí mo tò yẹn wọ́n kà ní ọjà àlejò ní ìgbà bí ẹ bá ti tẹ ìbẹ́ẹ̀ ló ti tẹ padà bí ẹ bá ti tẹ́lẹ̀ ní wọ́n ti tẹ́ lẹ́sẹ̀ bí ẹ bá ti tẹ ìtẹ́lẹ̀ ló ti pàṣẹ. tó bá tẹ́ wọn tẹ lẹ́yìn pé kí ọ̀pọ̀ ọ̀rọ̀ páàkì fún òní lọ́dún abẹ́ wọ́n lẹ̀ ti ń sọ torí àwọn àwọn ọ̀dọ́gbọ́dọ́ ọ̀jọ́ wọ́n bá lọ́wọ́ ọ̀rọ̀ sí káyọ̀tì ọgbàgbọ́ àyè. Ìwọ́n tó ṣe pé ó wù wọ́n náà pé wọ́n náà lọ́wọ́ lẹ́sẹ̀ pé ìyàwó ọmọ rẹ̀ ọmọ rẹ̀ rẹ̀ ìwọ́n máa ti máa ti lọ pẹ̀lú Bẹ́ẹ̀ ọ̀fẹ́ sáré tó ọkọ. Ìwọ́n máa ọmọ ọlọ́mọ tó wà lápáta ọmọ ọ̀dọ́ máa ń rìn sí wọn. Mo òun kà sí lọ́wọ́ ẹ̀sìn ẹ̀wọ́n àwọn ọmọ òun dáa jù ọ̀rọ̀ lọ́wọ́ lẹ́sẹ̀rẹ́ àjù ìyànà nípa mùsùlùmí ọ̀gbọ́n àwọn àdìsílà gbogbo ìgbọ́n tó burú mẹ́rin ìgbọ̀n àti ìbílẹ̀ mo bí dáa ọ̀pọ̀ àmì púpọ̀ àmì ìrọ̀lẹ́ nígbẹ̀yìn rẹ̀ ọlọ́run àti ìyàtọ̀ lọ́wọ́ náà ọlọ́run lọ́wọ́ bọ̀ ẹ̀ abẹ́rẹ́ ọ̀pọ̀ sáà ni wọ́n náà á yíwọ̀n tó ní ọlọ́run àti ìyàtọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ìjà sí láyé ọlọ́run tó ti kà ní ìṣòro fún wa ọ̀dà àtọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ bọ̀ ẹ̀ àtẹnumọ sọfàánù wọn àhánà aláàmọ wọn máa tún bí o ọlọ́run já gbé ayọ̀ bí a padà lórí ọlọ́run bá wọn là ní ayé ọlọ́run bá àwọn tó sọ wọn ti pé inṣàlá àti àwọn lọ́sí ìpínlẹ̀ ní ọjọ́ àlọ́bà ni à ń lọ sí adúlá wa ní àti láti kẹta lọ sí láti ní ọ̀run àwọn ẹgbẹ́ wọn máa ní ọlá tó bá ní kúrò ní ọ̀run láti gbéra ní ọjà àgbè mọ́tàlá tó ọjà àgbè àti ní ọjọ́ àlọ́bà فلما ذكرتم يمسك وكمان يروا ولا يقبل يرونا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اتنا بين صبر وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نعوذ من جهل البلاء وترك الشقاء وسوء القضاء وشماعة الأعداء، اللهم حسن ربنا في الأمور كلها وأجلنا من الدنيا وعلى الآخرة، اللهم أنت وطن الوعي ووطن إجابتك وقد ولك مقرتنا وأرجو لك موعظة من جمال والإكرام إنك لا تخلف من آية وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أحسن قول على رسول الله